أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد بيده الخير وهو على كل شيء قدير وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا وبعد فاتقوا الله عباد الله وراقبه في سركم وعلى نيتكم تفلحوا مع المفلحين يوم الحساب عباد الله يقول الله عز وجل يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون dájúdájú ilé إلي أي tá a wà nínú rẹ̀ eléyìí tí wọn nínú kọjá yìí pé wọn mú ad-dunya látara ad-dunuw bima'na al-qurb àbí kó sì jẹ́ pé wọ́n mú látara ad-dana'ati wal alákọ̀ọ́kọ́ tábà ni wọ́n mú látara ad eléyìí túmọ̀ sí pé nǹkan tó súnmọ́ nǹkan tó súnmọ́ ó súnmọ́ wa pẹ́kípẹ́kí àti lọ́ọ̀rẹ́ súnmọ́ ìtumọ̀ ẹlẹ́ẹ̀kejì alxisa wàlìjánáà ìyẹpẹrẹ àìjámà kankan tá a bá sì wo méjèèjì a rí pé nítorí dẹ́rì fọ́kọ̀ọ̀kan nínú wa ó wà nínú alukur'an tó bá jẹ́ pé látara àdónú fi súnmọ́ ni wọ́n bá ti mú àdóníyà nítorí dẹ́rì fún un náà lọ́rọ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wa torí inna zayyana sama àdóníyà bí zinatil kawakib bẹ́ẹ̀ ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa ó ní a ṣe sánmà alẹ́ ayé sánmà dúnìá sánmà eléyìí tó súnmá sánmà alẹ́ ayé eléyìí tó wáyé tí gbogbo ẹni tó wà nínú ilé ayé bá ti wò kí òun náà ni wọ́n rí tààrà ọlọ́run la ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn ọ̀ṣọ́ àwọn àràwọ̀ eléyìí túmọ̀ sí pé ilé ayé yìí súnmá kò jìnnà àti tán rẹ̀ kò pẹ́ tàbí sọ pé wọ́n mú látara dánáà eléyìí tó tuma se alxisa yíyẹ pẹ̀lẹ́ àìjámà kankan àríkì ayé alukur'an ni a tún jẹ́rìí fẹ́lẹ́ yìí gẹ́gẹ́ bọ́lá wọn bá ti ṣe sọ yìí pé atastabadiluna alladhi huwa adana billadhi huwa khayr sẹ́ńtì ọ̀jámà kankan nítorí yẹpẹrẹ tí ò ní lórí ilẹ̀ fẹ́ fi gba pààrọ̀ nǹkan tó jẹ́ orí gbogbo orí ìyẹn ni pé sẹ́ẹ̀sì ilé ayé fi gba kparo alùkìyàmà. a rí i pé ilé ayé nínú ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn àyà alukur'an a rí i pé wọ́n sọ fún wa nípa bó ti ṣe jẹ́ nǹkan tí ó yẹ ká wo wọ́n má a ń bọ̀sibọ́sí pé a wà fèyín ilé ayé nǹkan àbùkù ni ohun tí a bu ẹnu àtẹ́lù ni torí ẹ̀ta bá rẹ́ nìkan tí ń wo wọ́n mẹ́lẹ́ ayé tí ń dè máyà tí ń kàkún àwọn ẹni tó bá nímọ̀ nípa ẹ̀sìn ẹni tó bá sì lóye á rí i pé oníkálukú wa yóò máa bẹnu àtẹ́ lu nítàn wọ́n á máa sọ pé ọlọ́run má mà jẹ́ kí nǹkan tí ó tàn kọ́ gbantí òní lọ́wọ́ wa kí ló wá dé tá a fi máa bẹnu àtẹ́ lu ilé ayé ṣé tá a bá wo alukur'an tá a sì wo sunna anabi sallallahu alayhi wa sallam àwọn àyà yìí àti àwọn àdìsí ànábì sallallahu alayhi wa sallam níbi tá a ti ń bẹnu àtẹlulẹ ayé ṣéńṣe ni wọ́n ṣe bẹ́ẹ̀ nítorí àkókò eléyìí ti ń bẹnu lé ayé eléyìí ti di òru àti ọ̀sán ṣé nítorí rẹ̀ ni wọ́n ṣe ń bẹnu àtẹlulẹ ayé kí ọ̀sán lọ kóru ó dé kóru ó lọ kọ́sán ó dé èkíní kejì wọ́n lé kejì láre wọn ò sì ní yé sí bẹ́ẹ̀ títí tí ó fi dijọ́ tí ọlọ́run ọba yọ kádàrá wípé yóò rùn kọ́ yọ gbàbùwọ́ rẹ̀ sétorí eléyìí ni wọ́n ṣe ń bẹnu àti ẹlùlé ayé rárá o nítorí pé òru àti ọ̀sán níṣẹ́ lọ́lọ́wọ́n bá dá méjèèjì kalẹ̀ fún wa lèmẹ́n arada an yadhakkara aw arada shukura fẹ́ni tó bá fẹ́ ṣèrántí Allah àbọ̀fẹ́ dúpẹ́ fún àkókò tó wà fún anánu òru wa àbí ọ̀sán wa káfi ṣèrántí káfi fi dúpẹ́ fún lórí àwọn orin eléyìí fún wa. bọ́yá àmà àbáàmà ọ̀dájú wípé kìí ṣe nítorí òru àtọ̀sán tí ọjọ́ ayé wa ilé ayé wa tó kó sínú kìí ṣe torí rẹ̀ lọ́lọ́run ọba ṣe bẹnu àtẹ́lù kìí ṣe torí rẹ̀ lọ́rùn ọba ló ṣe ń sọ wípé kìí ṣe nǹkan téèyàn á máa tẹ́bàtì anabi isa aleyhi salam wọ́n gba ọ̀rọ̀ kan látọ̀dọ̀ rẹ̀ wọ́n lọ sọ wípé inna hadha al-layl inna hadha al fanzuru ma tada'una fihima dájọ́jú òru àti ọ̀sán wọ̀nyí àgbá méjì ni wọ́n jẹ́ o ẹ wá kíyèsí kí ni tẹ́ ń rọ sínú àgbá wọ̀nyí òru àti ọ̀sán àgbá méjì ni àwọn méjèèjì jẹ́ kí lẹ́yìn rọ sínú àgbá dín ṣe tó lóòrìn téèyàn bá pàdé tí ṣe sábàbí kéèyàn sórí rẹ ni àbí iṣẹ́ iṣẹ́ rádaràda tí mo ní sórí ibú téèyàn fi wá dẹni tí ń jóná nínú náà jahannam ọ̀nì kálukú akẹ́yẹ̀wò báwo lẹ ṣe ń lo òru yín ọ̀nà wo lẹ ń gbà lu ọ̀sán yín mujahid ibn jabir rahmatulahi alayhi wọ́n ní kò sí ọjọ́ kan tí ojúmọ́ rẹ̀ ọ̀ma àyàfi kí ọjọ́ náà máa sọ pé ibùnà adam ìrẹ̀ ọmọ anabi adam qad dakhaltu alayka mo tún wọlé gúlẹ́ bọ́ lónìí mo tún wọlé gúlẹ́ bọ́ ọ lónìí walan arji'a ilayka ba'da al-yawm wà lọ́ ma o tí mo bá ti lọ lónìí mo tún ní padà wá bọ́ ọmọ láéláé fanzur madha ta'mal fi máa wo kí lóòrì ṣe nínú mi mi ti dé o mo bá sì lọ mo lọ gbénu fa idha qada tuwiya tí ọjọ́ ń bá ti wá tán wọ́n kà thumma yukhtam alayhi wọ́n wàá jẹ́ ló ń tẹ̀ fala yufak kọ́sẹ́ni tó tuntun tá a gbé nínú ọjọ́ yìí má hatta yakuna Allahu huwa alladhi yafudduhu yawm al-qiyamah títí tí ó fi jẹ́ pọ́lọ́ wọn bá ó tu ọjọ́ yẹn tó bá di jọ́ gbẹ̀ndà láti wọ kí n gbélé ayé ṣe nínú ọjọ́ náà wala layla illa taqulu kan tí wọ́n wàá bá wa nínú ọjọ́ ayé wa yìí àfikún náà sọ bẹ́ẹ̀ gbogbo òru ọjọ́ ayé tó bá wá bá wa òun náà máa sọ fún wa pé wàá máa nábì Adam mo dúkúlẹ̀ mọ́ wọlé wá bọ́ lónìí wo kí ló ṣe pamọ́ nínú mi wo kí ló lè ṣe pamọ́ sínú mi nítorí pé tí wọ́n bá di lọ èmi ò tún ní padà wá máa o apá kan nínú àwọn aṣíwájú wa rere nígbà táwọn wòye sílé ayé ṣé téèyàn máa nífẹ̀ẹ́ sí ni ṣé téèyàn máa wà mọ́ yà ni sèǹtẹ̀yìn máa tẹ́bàtì ni tó fi wá jẹ́ pé àwọn òní nbàárì nbàrà kan tá à ń ṣe láyé ju bá sì kólé ayé jọ lọ àwọn òní nǹkan tá à ń fojú sùn ju pé ká kó pàǹtí àti ìdọ̀tí ilé ayé jọ lọ lórí rẹ̀ lásán bára wá ṣe lórí ilé ayé lásán bára wá jà tẹ́bárẹ́ ni méjì tí wọ́n ń yọ̀ mọ́ra wọn tí wọ́n jọ ti tọrọ wọn jọra wọn nítorí pé wọ́n jọ ń ra àǹfààní ayé kan lọ́dọ̀ ara wọn ni tẹ́bárẹ́ ni méjì tí wọ́n kọ́ papọ̀ síra wọn tí ọ̀rọ̀ wọn ọ̀jọ̀ wọ̀ tí ọ̀jọ̀ ra wọn kẹ́ ẹ mọ̀ pé nǹkan lé ayé òsì láàrin wa ni. apá kan nínú aṣíwájú rere ó ní innama dunya ilal jannati wan nari tariqun wal layali matjarul insani wal ayyamu suqu. wọ́n ní ilé ayé tẹ́ rí ìkọjá mọ́ nǹkan kan o àyàfi ojú ọ̀nà àbáwọ̀ àlùjánnà àbí àbárená kọ́lọ̀ mọ́ sí wa lọ́ máa ná bílẹ̀ ayé ti rí ojú bẹ́ẹ̀ lọ. ó lè jẹ́ ojú ọ̀nà àlùjánnà fún wa tó ṣe islam tó ń tẹ̀lé tàn nàbì muhammed sallallahu alayhi wa sallam tó fẹ̀sìn rẹ̀ ṣàwádà tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ lódodo tó sì mú ẹ̀sìn rẹ̀ ní jábútẹ́. ojú ọ̀nà náà ni fẹ́ni tó rẹ́sìn ọlọ́wọ́n bá tí ò ṣe ọkọ̀ láti sin ọlọ́wọ́ ọkọ̀ láti tẹ̀lé tàn nàbì muhammed sallallahu alayhi wa alihi wa sallam ojú ọ̀nà ná òun náà nìgbésí ayé máa padà já sí fún ru wọn. wàlẹ́yẹ́lì wọ́n ní gbogbo òru ayé tẹ rí tá ń lò yìí tílẹ̀ ń sún tó ń sùn tílẹ̀ ń sún tó ń sùn tó ń hanrun wọ́n ní ayé òru yẹn matjarul insani wọ́n ní ibùtajì yẹn ibùtajì yẹn nígbà tó ti pé ń bẹ nínú wa ẹ bá ti fẹ̀ kẹ́lé lẹ̀ báyìí pẹ̀lú ògbọ́ ọlọ́run tó rùn ọ̀bá yọkùn tún dìde. òun náà ń ṣòwò kanu ó sì ń bẹnu wa ẹni ká pé tó bá sùn pátá pinra rẹ̀ wákàtí mẹ́ta mẹ́rin ó tún dìde gánrandó ó tún ti lọ sàlù àlá ó tún dìde ó ń ṣe sọ̀lẹ́ ó ń pè ọlọ́run ọba ẹlẹ́dàá wa ní mẹ́ta mẹ́wàá báwo lòun ó ti ṣe là báwo lòun ó ti ṣe ráforíjì báwo ni ọlọ́run ọba ẹlẹ́dàá wa ni ò ṣe ní jẹ́ kí ọ̀rọ̀ òun kọjá sí àbámọ̀ ńlá lọ́jọ́ kan eléyìí náà. síbi ẹ̀rí pé owó tí kálukú náà ń ṣe yóò jèrè rẹ̀ wọ́n tẹ́ pé àsùn fánfán tẹ fán iná lóorun tiẹ̀ á máa ń gún odó létí rẹ̀ ò ní dìde á mọ̀ sí báṣekí wọ́n pe sọ láti lásán pé kí ni ń jẹ́ bẹ̀ ọ́ ń bo oorun lọ ni yọ́ máa harun kùlà àlàbí oorun àṣẹ pọ́ọ̀n ìwọ náà jèrè rẹ̀ àwọn akẹ́sì wà pé tí ìbá ti sútà ìsúbà yìí ọ̀ràn adábẹ̀rẹ̀ nu àmutí àǹgbàṣẹ́wó àmugbó àǹdáràn àǹjalè àǹfọ́lé ọ̀lẹ́ à ń dáná gbogbo ẹ bẹ̀rẹ̀ fún wa nù àwọn amọ̀kùnkùn ṣe kà ẹ̀rì pé ńgbà tílẹ̀ bá sún iná ní sí àwọn olórí ibú bẹ́ẹ̀ àwọn agbẹ́bọ ọ̀pọ̀lọpọ̀ àwọn agbẹ́bọ àwọn ọ̀daràn ìgbẹ́bọ lọ́sùn ẹ̀rì pé ńgbà tílẹ̀ bá sún lè má mú bòmí kan gbẹ̀bọ nígbà tílẹ̀ bá sún yọ máa wò kẹ́nìkan kọ̀ kúkúrò ọgbà pé pé Allah Rabbul Alamin èèyàn kan ò lè da tapoli kan borí kó tiẹ̀ wá wá irin kan tó nípa kọjá sí akramakumullah ẹ̀rí pé gbogbo àwọn ẹni kú òru làwọn máa ṣiṣẹ́ wọn àwọn ẹni ire àwọn máa ń lo òru fún dáadáa nítorí pé kanu minal layli kanu qalilan minal layli ma yadja'un wa bil ashari hum yastaghfirun ọlọ́run ní àsìkò péréte díẹ̀ ní làwọn ẹni ọlọ́run fi máa sùn lóru wọ́n jì láàrin òru wọ́n máa bẹ lọ́n wọ́n máa sin lọ́n tọ́ba wá sin lọ́n títí tó ń ṣe sọ láti títí tó dàsìkò sáré wọ́n máa tọrọ àforíjì títí lásìkò òfìtò bẹ́ẹ̀ làwọn ẹni ọlọ́n làwọn máa ṣe torí rẹ̀ òru yẹn ibùtajà ni irú ọjà wo lẹ́yìn tà lóru tòní irú ọjà wo lẹ́yìn tà lóru ojoojúmọ́ ẹ̀yin náà mọ̀ láàrin ara yín kò sì ní ìdí kẹ́nìkan ṣẹ̀ṣẹ̀ máa sọ fún yín pé a pé ní tó ń ṣe ni torí kí téèyàn bá gbára pamọ́ títí kò lè gbára pamọ́ sọ́lọ̀ wal ayyamu suuq gbogbo ọjọ́ ayé táwọn ń lo ọjà ni o gbogbo ọjọ́ ayé táwọn ń lo ọjà ni o ọjọ́ ń bẹ tí ẹni tí ń ṣe káràkátà tí ó lọ ọjà tí ó tàtà jèrè ọjọ́ ń bẹ tó ṣe pé ọ̀fọ̀ ọlẹ́ran kò ní rí nǹkan tà ọjọ́ ń bẹ tó ṣe pé àtàfọ́ọ̀tì ni ó tà tí ó tún tà tí ó tún máa dunú pé bàbá àtàkì torí gbogbo ọjọ́ ayé wa ọjà ni akramakumullah tọba wa rí bá ń àti kékeré ṣe torí òru àbí torí ọ̀sán tí ń bẹ́ẹ̀ ayé wa níṣẹ́ ni wọ́n á bẹnu àtẹ́lù nítorí àwọn àyè eléyìí ti ń bẹnu ilé ayé eléyìí ti ṣe ilẹ̀ ilẹ̀ táǹtẹ̀ yìí tọ́lọ́ yẹn lẹ́dàá wa tó ṣe ní ìtẹ́ fún àwọn ọmọ anabi adam ibùgbé fún àwọn ọmọ hawa kìí ṣe torí ilẹ̀ ni wọ́n ṣe bẹnu àtẹ́lù ilé ayé o bákan náà ṣé nítorí tọ́lọ́ wọn bá kó sínú ilẹ̀ gẹ́gẹ́ bí àwọn òkè ńlára àbí àwọn òkun àbí àwọn akérèmọ́bú odò àbí àwọn nǹkan àlùmánì ilẹ̀ kìí ṣe torí rẹ̀ rárára iná ṣe bẹnu àtẹ́lu ilé ayé torí pé gbogbo àwọn eléyẹn nínú àwọn ará àdẹ̀rà tọ́lọ́wọ́n bá ṣe fún wa ni ike ká máa lò ká máa jẹ gbádùn rẹ̀ ìwọ̀n bá tẹ bá lè lò lẹ́lò tẹ́yìn òfin lọ ẹ padà fi mí lẹ̀ fáwọn míì ṣì ń bọ̀ lẹ́yìn yìí ni. kìí sì ṣe nítorí àwọn arúgbìn ọlọ́kan ọ̀dùnkan eléyìí tí ọlọ́wọ́n bá mú jáde láti inú lẹ̀ ńlọ́lọ́wọ́n bá ṣe ló ṣe fi ilé ayé hàn ike ilé ayé ọ̀já màn kankan nǹkan jábútẹ́ nǹkan tó ṣe pọ́ yẹpẹrẹ onílé ayé kìí ṣe nítorí eléyẹn bákan náà asitima ìgbẹ́gẹ̀dẹ̀ torí àwọn ẹranko eléyìí tí ọlọ́run ọba tó fi sínú ilé ayé èyí tí ń rìn lókè pẹ̀ èyí tí ń sẹ̀mí nínú omi eléyìí tí ń fò nínú atẹ́gùn kìí ṣe nítorí wọn iná ni wọ́n ti sọ pé ilé ayé ọ̀já máa ń kankan kò tó ń tá a wà máyà àfi tá a tẹ́ bàtì ẹ rí i pé gbogbo àwọn nǹkan wọ̀nyí ìdẹ̀ra ni eléyìí tí ọlọ́run ọba tó ṣe fáwọn ẹrú rẹ̀ wípé ẹ máa lò ẹ máa jàǹfààní rẹ̀ títí di ìgbà tẹ̀yìn ó lò lókè pẹ̀ tẹ̀sí lọ táwa lẹni náà tó lè wá kọjú náà fẹ́ẹ́ kan wípé má rìn lókè pẹ̀ ńlẹ̀ ayé yìí bí ẹni náà dá ilẹ̀ ọlọ́ntọ́lọ́ dá fún gbogbo wa ìjọba ra ilẹ̀ kan plọ́ọ̀tì mélòó ló lè rà gan-an rí múlẹ̀ ayé yìí éka mélòó ló lè rà ẹ́kítà mélòó ló lè rà irọ́ lásán ó rí i pé gbogbo ńjọ́ ọ̀rà tó ń pọ́nlé gbogbo ńjọ́ ọ̀rà tó ń kárama ó rí i pé gbogbo ẹbí ń tí pátápátá gbáà ní nínú ilẹ̀ ọlọ́run ọba tó lọ́ọ̀dá gbogbo àlẹ́ tó lè ṣe ni pé wọ́n máa gbanu lẹ́yìn kọjá máa o ilẹ̀ ti lóluwa o ok ọwọ́ akú kọ́ lọ kọ́ lọ fagilé gbogbo lẹ̀ yókù náà fún àwọn èèyàn gbọ́dọ̀ gbà torí ẹ̀ inú dẹ̀rọ ọlọ́ntọ́ lọ́n ṣe fún wa ni bẹ́ẹ̀ ni àwọn òkè ńláńlá ó wù wá láti lọ wo kátà rẹ̀ kálékún níbẹ̀rù ọlọ́run àti ìmánì ó lè débi táwọn òkè ńláńlá wà kẹ́nìkan á sọ pé wọ́n ti kọ̀ fáwọn èèyàn láti wá wo àwọn òkè yìí wọ́n dàbí òkè bàbá tiẹ̀ àfi ti yá rẹ̀ ìbókè tọ́lọ̀ ń dání gbogbo bí kíbi láyé ẹnìkan tí èèyàn kan lọ́nà láti wá wo gbogbo àwọn nǹkan wọ̀nyẹn àwọn òkun ńláńlá ńkọ́ lọ́wọ́rán àmọ́ wọ́n lọ nílọ tọ̀daràn nítorí pé àwọn ọ̀daràn máa ń lọ sáwọn òkun ńláńlá nígbà tí wọ́n bá débi sọ́mọ kílẹ̀ àṣetọ́ni nìyẹn àṣetọ́ni ó máa ń tẹ́ ọ máa ń tẹ́ àtẹ ọlá àtẹ ọlọ́pọ̀ lórí ibú yẹn ọ máa ń tẹ́ sórí òkun nígbà tó bá rírọ̀lẹ́ gbogbo àwọn amúgbálẹ́gbẹ̀ẹ́ àwọn asọ́mọ́gbẹ̀ẹ́ àwọn aránṣẹ́ rẹ̀ kálukú ọmọ wa jábọ̀ ọ̀sẹ̀ tó bá rí ṣe fún un lójoojúmọ́ gbogbo bẹ́ẹ̀ ṣe dálé ayélu bẹ́ẹ̀ ṣe dárúgùdù sílẹ̀ tó ń dí sílẹ̀ oníkálukú ọlọ́mọ fáṣẹ tọ́ni yóò máa fún rẹ́kọ́ọ̀dù tó máa lọ etí òkun nílọ tàwọn ọ̀daràn bó làwọn ọ̀daràn sì máa ń lọ nígbà tó bá dé tí òkun bẹ́ẹ̀ wọ́n wá bọ̀rọ̀ àwọn tí hóhò yóò pátá ń di ọ̀daràn ó lè sọ pé òun ẹ̀ atọkùnrin àtobìnrin ẹ dákun àpọ́nlé wo lọ́wọ́ lára wa tá a bá fa sọ sọ́run kò sápọ́nlé kankan lára wa tá a bá fa sọ sọ́run torí ẹ ọlọ́wọ́n bá pọn wa lé àwọn ọmọ anabi adam aleyhi salam pẹ̀lú ẹ̀wù tọ́lọ́wọ́n bá da sí wa lọ́rùn tí ìwà jẹ́ pọ́kọ àtìyàwó màá fúngbà tí ẹsẹ̀ ń bá ń ṣeré kí ló fẹ́ máa bẹ́wù sígbà tí èso ọ̀bọ ọ̀bọ gan ọlọ́run bò láti rí pẹ̀lú awọ kò tún afa awọ nílẹ̀ lásán ó tún darun bò wọn á lára ńgbà tó lọ sétí òkun àmì wo lọ́wọ́ ìyẹn lè lọ síbi tí wọ́n ti wá epo yìí jáde kọ́ lọ wò wò sẹ́bà nǹkan de epo símọ́tò ni sẹ́bà nǹkan dà sínú jẹnẹrétọ̀ ni sẹ́bà nǹkan lo epo epo bá fi à ń dà sínú stove à ń dà sínú àtùpà wa fìtílà wa ìwọ lọ wo máa ń sẹ́n wà jáde wàláhì ó lékún ní mami ọmọ sí Allahu Akbar sẹ́ńtì wọn wà jáde ni yàrá rẹ̀ wọ́n ti wá yọ gbogbo nǹkan gbogbo nǹkan gbogbo nǹkan oríṣiríṣiríṣiríṣi torí ẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ọlọ́wọ́n bá dáa fún ìgbádùn wa ni lè jẹ́ nítorí rẹ̀ inú wọn ti sọ pé ilé ayé ọ̀já mọ̀ kankan kò lè jẹ́ nítorí rẹ̀ wọ́n ti sọ pé nǹkan jábútẹ́ ní ilé ayé má wà má yá má tẹ́bàtì. ilé ayé wo wa ni ọwọ́ ajẹ́ nǹkan tá a bẹnu àtẹ́lù ilé ayé wo la ní ká sọ́ra fún ilé ayé wo la ní ká má dì má yá kò síta ṣùgbọ́n ìwà má yá mi wọn náà mà ìpele ayé wa ilé ayé kan náà ni ṣùgbọ́n náà tí kálukú wa ń gbà lo tiẹ̀ ó yàtọ̀ síra wọn. ọ̀nbẹ nínú wa ẹni tó ti pé nítorí ilé ayé yìí báyìí ó ti yan ọlọ́run ọba lódì tipẹ́ ọ̀pá ẹ̀sìn ọlọ́run ọba ọkọ̀ láti tẹ̀lé ta nabi Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wọ́n ń pè é ipe siratul mustaqim ó lélẹ́yìí ojú ọ̀nà tó làgàrà téèyàn máa bá wà lìjánà lélẹ́yìí ọkàn fetí kàlàbà tí wọ́n sọ ni ó ń wò pé ẹ máa dára yín làwọn ẹ máa jẹnu yín yà owó làwa wá o ayé làwa wá jẹ kò sí tọkàn pẹ̀lú ẹ̀sìn kankan àbẹ́yìn ọ̀rẹ́ ni tó jẹ́ pé ayé sàfẹ́kù rẹ̀ mọ́ṣáláṣí ń jọkàn sáfù wájúwájú ni bọ́jà ṣùgbọ́n bọ́jà gbogbo sọ láti yókù sáfù wájúwájú ni tí ìbá mọ́ṣáláṣí ọ̀dà bíi tí kálukú máa láyè ń bẹ̀ẹ́ àwọn èèyàn bá bẹ̀rẹ̀ sọ yìí pé àyè bàbá lágbájá ni nítorí tó bá ti dé ìgbẹ́ náà lẹ́bàá níwájúwájú kí ló dé tó dáṣẹ̀ tá a rí ma èyí ti rí tó di pé ọ̀pálẹ̀ ọlọ́run ọba láyé wọ́n tún rán ni lọ bá ń lé ó tún jẹ́ wọn ní o kí ló dé owó ti dé ni owó ti dé àtẹ̀ǹgbà tí ò sówó yẹn ọlọ́run wọn ṣàdúrà mọ́ṣáláṣí ni ike lè bá a dé ọlọ́run fún mi lówó kí n ráyè sìn ọ́ bí yorùbá ti máa sọ torí pọ̀ ló ní kí n máa sìn ọ́ wọ́n ló sì ní kí n má jalè fún mi lówó kí n ráyè sìn ọ́ ọ̀daràn fẹnu sọ tí ò sí lọ́kàn rẹ̀ nítorí tówó bá dé tán yìí máa dé pẹ̀lú àṣetọ́ni àṣetọ́ni máa bówó rìn ẹni tí ò lè ja ṣetọ́ni tó bówó rìn dọ́dọ̀ rẹ̀ lógun irú wọn ni ṣetọ́ni máa kó lógun gbàtọ́wọ́ dé tó burẹ́kẹ́ áwà sẹ́gbẹ́ mi náà lówó láyè mi ọkọ̀ bọ́ fìlà sẹ́gbẹ́ kan nígbà tó bọ́ fìlà sẹ́gbẹ́ kan tán ó ní òun fẹ́ wò pé owó yìí wọ́n kó sóun lọ́dún ní abóun ló ní torí pé sẹ́wọ̀n kí wọ́n á kó síyàn lọ́dún tó ń bá ná wọ́n pàkíyèsí rẹ̀ sí òsì wọ́n gbàgbé pọ̀ yáwó ha àfa lọ́ba kọ́ lọ ra ilé kan ọ̀rà sáàárín gbogbo olú wọ́n pe ilé yẹn ní hundred million ọ̀rà pẹ̀lú ògùn ọlọ́run kò tún dé mọ́ṣáláṣí má láyè tiẹ̀ nítorí pé ṣètọ́nì tó gbowó rìn dọ́dọ̀ rẹ̀ ó kò lẹ́rú hundred million wà ní kíni tó tó hundred hundred oríire àlìjẹ́nà téèyàn ó rí bẹ́ẹ̀ kọ́ lọ́wọ́ bá nìkan lọ́mọ iye oríire téèyàn ó sì lálìjẹ́nà ó wá ní ah, ẹjọ ẹjọ ńgbà tó tó wá pè pé àbí mọ́ṣáláṣí ó ní ẹjọ ẹjọ ńgbà tá à ní nǹkan kan là ń wá mọ́ṣáláṣí o tó nísìnyí nǹkan ti pọ̀ kọjá gbogbo bẹ́ẹ̀ ṣe lérò ah, ẹ gbọ́ létí wọn rà ń jẹta ni ẹ mọ̀ kọ́ ra lílá àlùjá nù láàrin ìlú tẹ́kí tí ọba sọ̀rọ̀ agbára ògbè abẹ́rẹ́ gánbẹ́ ònrálé hundred million ìyẹn kó tó wá ti ní hundred million kò tún gbọdọ̀ sílọ̀ mọ́ olórí ibú. ẹ̀rẹ́ lomi ọkàn ra wọn ti pè bàjáàjì nífa kọ̀ọ̀bá wọn mọ́sálásí má kí ló dé oní à torí tó ń bá gun bàjáàjì mọ̀ tẹ́sẹ̀ máa ríro àfi màláìkà à òǹgun sámà lọ ni. sòkò wa mọ́sálásí má lè má dáa min la hawla wala quwwata illa billah. ẹlòmíì yẹsọ wọn lọ ní o ìyàwó lásán lọfẹ kọba sí lọ ma. mo ní à gbogbo níta àti bẹ́ẹ̀ lọ́nà láti jọ ọlọ́run tí wàá gbàdúrà báyìí hmm? bí tọ́lọ̀ ti ẹ̀ gbàdúrà sí i dá àfà yọba di kókò wà mọ́sálásí ma torí kọ́ fẹ́ yàwó. bẹ́ẹ̀ni ẹnìkan gba fírídọ́ọ̀mù kò tí màá bọ̀ wọ́n rí sẹ́fọ̀ wọ́n ní rí sẹ́tọ̀ ń bá síbi sẹ́tọ̀ kọba wà mọ́sálásí ma. la hawla wala quwwata illa ẹnìkan máa wá ń pílásì nìkan ní gbogbo ọgbà irun magrib lápèjúwe láìpẹ́ òrùn máa ń wọ̀ láago méje kọjá ìṣẹ́jú mẹ́ta yóò ti dé mẹ́tíláṣí ọpẹ́ jù ní aago méje ńkù kọ́tà ó ti sàlù àlọ́ ó ti jókòó níwájúwájú yóò sàn hun rí mọ́lẹ̀ yóò hun rí mọ́lẹ̀ tọ́ ẹ̀ ń sàdúrà ni lọ́ba ya lọ́ba dásẹ̀ kí ló dé wọ́n bá sì wá lọ́ọ́lé kí ló dé àárín yín mọ́mọ́síláṣí ó ní gbogbo ìgbà tí mo mọ̀ wà wọ́n nítorí ṣẹlẹ̀ ní pé táìsì dírẹ́fà ni wọ́n wá gba mọ́tò tí mo ń wà lọ́wọ́ mi so mo wá ń bẹ́ lọ́n kó jẹ́ kẹ́lòmí ò fún mi mọ́tò ẹ dákun ẹ wo ẹ wo tí ń gbé wá mọ́síláṣí fa so ọlọ́run sì ti ṣe wọ́n ti fún mọ́tò mi ah lọ́ba bẹ̀rẹ̀ sí wàá yan kájọ́ sì fọ́lọ́n lódì la hawla wala quwwata illa billah torí ẹ̀yin náà máa ilé ayé téèyàn ń wá ilé ayé téèyàn ní ilé ayé téèyàn ń retí tó mú yàn sẹ́rí kó lójú ọ̀nà tọ́tọ́ tó mú yàn yàn kájọ́sìn fọlọ́run ọba tó mú yàn dẹni tó ṣe wípé ìbínú ọlọ́run lèyàn ń lépa ní ìsìn èèyàn wá rẹ̀ má. ilé ayé burúkú nù onílé ayé ilé ìtàn Islam tó ní kẹ́ sọ́ra fún kẹ́ yẹra fún ó sì dájú ike bí ti ń so níwá ìní ń sẹlẹ́yìn wa bá kíyèsí gbèsè ayé rẹ̀ ẹ rí gbẹ̀yìn náà ẹ já kòtò lágbà bì kan níbi tá a ti ń tajà lẹ́wà wọ́n bá sì pèpè fún sọlẹ́ hayya ala sọlẹ́ kí lẹ́ sí sẹ́wọ̀n kẹsẹ̀ bí ìgbà tí nǹkan kan ṣẹlẹ̀ ni ẹ̀ ń bá káràkátà yín lọ ni ẹni tí ó tà tó jókòó ti gbá lásán kò dìde kó tiẹ̀ lọ bẹ́ẹ̀ lọ́n pé bọ́yọ́ lọ́n di ọ̀tà lẹ́yìn sọ́lá yìí. à ń bọ̀ sí bọ́sí ẹni tí ń tajà lọ́wọ́ ó lè pé bàbá ń dénú o lásìkò sì ti tó ó dénú báwo. ń pè ọ nìkan wá sórí rẹ̀ torí pé gbogbo ètò ń sẹ́hun àfọwọ́bàtì ilẹ̀ ni eléyìí tí ò ní tán onípè ọ lọ sídìí rẹ̀ yìí. ẹni tí ń ṣiṣẹ́ ọwọ́ ńkọ́ ẹ ti tú block engine kalẹ̀

kẹfà bẹ́ẹ̀ tí ẹ̀ ní dúró de jama tí wọ́n fi dé ẹ ṣe sọ láti pẹ̀lú àwọn jama tó wà ní ọkọ yín ẹ̀ mà bóyá ní rìnrìn máìlì kan sílùú tí gbogbo yóò fi tán ṣùgbọ́n kí làá máa ṣe tẹ́yìn bá rọra lẹ́sìn tẹ́ wà nuru mọ́tò àdánwò bẹ́ẹ̀ bàbá dírẹ́fà ẹja ṣe sọ láti ẹjọ́ o ẹjọ́ o sẹ́yìn mọ̀ pé mọ́kú alẹ́ ń ti sọ pé ẹja ṣe sọ láti ẹjọ́ àkọ́ ẹ dúró o báàbá débìrì nígbà rí èmi ò ní dúró o ah subhanallah alazim ẹ ṣe ọ wà lọ́wọ́ wa ni ẹ̀rí ẹni tó ṣe kó lówó tí ń náwó rẹ̀ tí ń tọ́ta kótólọ́ tí ń fowó rẹ̀ tí fi ń ṣe tí ó di orí jahannama wọ́n rọrùn tẹ́ ẹ bá fi lè pè é sákìyèsí pé à bọ́lọ̀ ń ṣe ràn yín lọ́wọ́ yìí tọ́lọ̀ ń bò yín láṣìírí dáadáa ní kẹ́ ẹ máa fowó yín ṣe ẹ máa fowó yín gbẹ́sìn ọlọ́wọ́n ẹ máa fi tì síwájú ẹ máa fowó yín ran àwọn ẹni tó tún pọ́n ẹ máa fi ràn wọ́n lọ́wọ́ ẹ máa taro owó yín ran àlìjẹ́nà rẹ̀ kó tó di pẹ́ kú. yóò ní wọ́n fẹjọ́ mi sùn ọ́ ni à ṣé ń wọ́n lówó ni mo lówó ni ókè ìsìrí ọba wà wípé ògidì àkúsì olùlòsì làwọn aráalé yín. la hawla wala quwwata illa billah ẹ̀rí bí ilé ayé yẹn ṣe ń darí wa ẹni tó di chairman local government tó bá jẹ́ pé mùsùlùmí ni tẹ́lẹ̀ ẹ̀rí pé ńgbà tó ti dórí ipò kò ní fẹ́ kẹ́ ẹ̀ mọ́ mùsùlùmí má ipò jẹkúrẹ́dí lásán sọ́yẹ́ pé olè sọ́sù mẹ́ta ń bẹ̀ kí wọ́n kàn yọ ọkọ mẹ́ pé kùtù gbá lómi sí gbogbo yóò bá lọ kóòtù ẹ̀ wọ́n ti lè yọ wá bá ọdún ọdún mẹ́ta wọn láre o kí ni kala ẹ̀ bá ẹ̀yin náà bá tún dání tí ń sọ́gò ń títì. níbo tí òní jọ sí lọ́n bọ́jà gómìnà ńkọ irọ́ lásán òfin fẹ́ẹ̀tẹ̀ wọ́n ti ń ṣe yẹ́ gómìnà ń bọ̀ gómìnà ń bọ̀ Nàìjíríà level kàn sí pé àwọn opponent rẹ gbé ọ lọ court wọ́n ní ìbò tó gbé ọ wọlé kọ̀ bá mu ẹni sèpò kẹrin òní gómìnà kọ́ sọ̀kalẹ̀ with immediate effect. àbí nàìjíríà yìí náà kọ́ ni. sẹ́tọ́rí gbogbo àwọn jẹ́kúrẹ́ dì po ló fi pé wò ní sílọ̀ mọ́. kọ́dà mr president àgàǹgbọ̀ndì rẹ̀ nítorí pé àwọn opponent ti ń bẹ kóòtù gbogbo wọn ṣẹjọ́ wọn ṣẹjọ́ tí ọba ti dé kóòtù tọ́ mọ̀fọ́ sí kóòtù ọlọ́ kò ní lè mú mi kórìí gbé jẹku rẹ sí ipò bọjọba aláyé ni wọn ń yọ wọn láyé sí ipò ṣebí láyé tó wọn sọ pé bá kún òkú ọba kún jẹ wọn ti ń yọ wọn láyé ní ìsìn àbí wò sí láyé ambosifosi baálẹ̀ lásán sọsẹ gbogbo àwọn kpọrọ ìní ọ̀hán ní jẹ́kọ̀ọ́ sí lọ ọ̀pọ̀ ipò ọ̀rọ̀ ipò ipò tí ọjà náà kẹ̀kẹ́ nínú nínú oníjó sí lọ. ọmọ kò tí ká sí lọ ń wà nílẹ̀gbẹ́ gbogbo pàǹtí tó kó kàn. kókó ń tà ti torí rẹ̀ dọ́ ọ náà ní kò wá sí lọ gbogbo àwọn pàǹtí ìdọ̀tí jágbajàgba táǹkan kó kan ọmọ ṣe ó tóbi mẹ́ẹ̀ẹ́dógún àwọn tí ń ṣe ránkà ìdèdè wọ́n ń lọ bí ọgbọ̀n ìyọ̀ lásán jọ́tọ̀ bá kúkan bọ̀ wọ sàárè torí kí wọ́n lè máa ṣe ránkà ìdèdè jíjọ́ gbèǹde. akaramakumullah ẹ jẹ́ ká fura o ibn rajab alhambali rahimahullah ani ìbẹnu àtẹlulẹ ayé tí àlàyé nípa nípa sísọ pé ilé ayé ọ̀já mọ̀ nǹkankan ọ̀yẹ̀pẹ̀rẹ̀ tálàyé rẹ̀ wá ní alukur'an àti sunna ìṣe ní ń tọ́ka sí iṣẹ́ táwọn ọmọ ànábì ádámà bá gbèsè nínú ilé ayé o ẹni tó bá gbèsè rádaràda jákujàku rádaràda ráhùnráhùn ilé ń gbèsè nínú ilé ayé à ilé ayé burúkú ní gbé bàbá ológogoro bàbá onígbó bàbá onígbáná. ìwọ́rẹ́ pé zina ọmọ àwọn ọmọ ọlọ́mọ wọn ní bàbá ọgọ́ta ọdún ọlọ́ọ́ fi ìdí rẹ̀ bọ́nù di ọmọ ọdún márùn olórí ibú aláìlérò tí yorùbá máa pé atókú mọ́ amọ̀nà ọ̀run ọ̀nà rẹ̀ kílíà ẹni tí ń lórí ilé ayé tiẹ̀ bẹ́ẹ̀ tí èsì lọ fala saddaqa wala walakin kadhaba wa tawalla ẹ dákun kí á lè tuma tó wà ní gbèsè ayé wàláhì kò ní tuma ẹni tó yẹ pé gbogbo gbèsè ayé tiẹ̀ à ń sóògùn à ń sóògùn kan náà ni à ń wá raw material ká raw material tí èsì pé ẹ fẹ́ fi ṣe mọ́tò raw material tí èsì pé fẹ́ ṣe bàálù raw material tí èsì pé fẹ́ sọkọ̀ tí ó lè máa sọ orí àkìtàn ìgbẹ́ ìgbẹ́ bá ṣèyà tí ń horú ẹ ayé gidi nù ẹ́ ọwọ́ lọ ọ wá fi nǹkan bójú pé kí wọ́n má bàa dọ́ ọmọ pé wọ́n ni àwọn kan sì ti rí ọ tó ní wọ́n bá ṣe yọ sún là á yọ gbọ́. pólítì sẹ́ńjà pẹ́tẹ́ ìyàgbẹ́ báyìí ọkàn lọ kó ni báwọn yóò bá ní wọ́n ti kó gbẹ̀rẹ̀ wọ́n ti kó gbẹ̀rẹ̀ sẹ́mi kó lọ́ọ́ máa sábà pé táǹkó mi gbẹ̀. <laughs> torí kò ti mọ pé ayé ọ̀daràn la wà tòlóòtọ́ ìgbẹ́ ìdọ̀tí ni ìdọ̀tí ni ṣùgbọ́n bíi kí wọ́n wa ń gbẹ̀ á ni kó kólẹ̀ báwo. so ẹni tí ń lo ilé ayé rẹ bẹ́ẹ̀ ẹ dákun sí ilé ayé dáadáa nílò kó wọn sọ nu mọ̀lẹ́bí yín pé tọ̀ agbúrò rẹ o ọ̀nà tá a sì gbúrò rẹ sí ni tí wọ́n nígbẹ́ lókùn tó tún kó lórí àkè sí ilé ayé dáadáa nu kì í ilé ayé tó dáa nu torí ẹ iṣẹ́ téèyàn bá ń ṣe nu ilé ayé tó bá jẹ́sẹ́ burúkú tó jẹ́sẹ́ rádaràdá tó jẹ́sẹ́ ránran ìní ò rí pé ń bẹ́ẹ̀ nu wa ní ìsìn àwọn tó yẹ pé ọlọ́ọ̀ba ló dá wọn mọ̀ gbogbo ọ̀sán wọn wọ́n ń ṣe tọ́lọ́ ni gbogbo òru wọn wọ́n ń gbìyànjú láti ṣe tọ́lọ́ ni gbogbo òru wọn wọ́n ń gbìyànjú láti ṣe tọ́lọ́ ni so irú àwọn èèyàn tó bá sọ̀rọ̀ ọ̀rọ̀ dáadáa wọ́n sọ jáde lẹ́nu tó bá gbọ́rọ̀ bí tó ti gbọ́rọ̀ rere ni wọ́n lọ tó bá rìn wọ́n bẹ̀rù ọlọ́run tó bá dá sọ̀rọ̀ wọ́n bẹ̀rù ọlọ́run à irú àwọn eléyìn ọlọ́run jẹ́ kí wọ́n pọ̀ láwùjọ wa ẹ rí i pé wọ́n ń lò sí ti kò ní dìbàlẹ́jọ́ fún ọjọ́ gbẹ̀ndàlùkìyàmù ọ̀rọ̀ tí wọ́n máa sọ wọ́n bẹ̀rù ọlọ́wọ́n bá ń bẹ̀ wọ́n sọ sí ibi tí ó ti jẹ́ wọ́n rọ́nà lọ tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù ọ̀la tí wọ́n ní wọ́n ń lò dáadáa wọ́n ń lò lọ́nà tí wọ́n fi rẹ̀ àwọn èèyàn lẹ́kún tí ó fi jẹ́ pọ́lọ̀ wọn bọ́ gbà wọn náà là tó bá dijọ́ gbẹ̀ndàlùkìyàmù sáfẹ́ sọ pé ilé ayé rádaràda lélẹ́yìn àgbé ẹ wá rí i pé àwọn èèyàn ránranrun jákujáku ni wọn ẹyẹ lẹyẹ wọtọ nítorí pé òun náà kúkú sílé ayé bí kéèyàn kú ní sọ pé ọ́ ògiri wo àbẹ́ẹ̀ ni ní títí máa jókòó lóde ọtí kò ní bẹ́ẹ̀ bàbá alágbèrè tó ní kú rẹ̀ ní òkun bẹ́ẹ̀ kú ní ìsìn àwọn ẹni sọ pé ọlọ́run kankan kọ́kẹ́ wọn kọ́gẹ́ wọn ẹ rí i pé àwọn kankan bẹ́ẹ̀ ròyìn tẹ́kàn ní sọ́ọ́ díjọ́ tẹ́ bá kú. torí ẹ̀ la nàbì sallallahu alayhi wa sallam wọ́n gbókùn méjì kọjá lọ́dọ̀ ànábì àwọn èèyàn wa sọ pé ọ́ ẹni rè ni ànábì ni yọ ọ̀sẹ̀ wọ́n tún gbé kejì kọjá wọ́n lẹ́nu ibú ni ànábì ni yọ ọ̀sẹ̀ àwọn sàhábà ni yọ ọ̀sẹ̀ yọ ọ̀sẹ̀ kí ni tùmọ̀ rẹ̀ ta ló fún yín lọ́rùn tẹ̀ ta ló túláàsì tẹ̀ fi sọ kula ẹni búlẹ̀ nìkejì níta àmàlà ń sọ anabi sallallahu alaihi ni yọ ọsẹ torí pé ẹ̀yin ẹlẹ́rìí lẹ jẹ́ lórí ilẹ̀ ẹ dákun irú wò lẹ́yìn iṣẹ́ kí wọ́n fún yín jọ́ tẹ́ bá kú tẹ́ bá jẹ́ ni ọlọ́run lódodo àwọn ẹni ọlọ́run máa bẹ̀rù wọn ò ní fẹ́ sọ dáadáa tẹ̀ ń ṣe lójú yín torí kọ́ mọ́ jọyín lójú kẹ́ wá pàtì torí kọ́ mọ́ jọyín lójú kí kárí mi ọmọ bá wọ̀ àmọ́ tẹ́ tẹ́ bá kú wọ́n sọ torí kò sí kankan tó lè kó bá yín máa allahu akbar bí ìgbà tí agbájá ọlọ́run ti fàmì hàn pé ó kú á ẹ̀sìn ṣíṣe rẹ̀ lọ́wọ́ ẹnu bí ọdún mẹ́ta yìí allahu akbar ó ní agbára ó sì jẹ́ni tó ṣe pé tí bá ti ń gbọ́rọ̀ ọlọ́run báyìí ẹ̀wá rírì ti mú ẹnìkan sọ ọtọ́ ọ̀mà ní ìsìn tó bá lè jẹ́ pátó ti jẹ́ náà ni wàhálà wọn sọ torí ẹ̀ ilé ayé irú èwo làwa ń ṣe Al-Imam Ibn Rajab oníṣẹ́ tá à ń bá ń ṣe nílé ayé tó bá ti jẹ́ iṣẹ́ jákujáku òní máa túmọ̀ sí pé ayé tí ọ̀dà ló ń gbé ìsinmi burúkú ló ń ṣe torí ẹ ẹ jẹ́ ká kíyè sára wa o ṣé iṣẹ́ táwa ń ṣe téèyàn bá bá bẹ́ẹ̀ kú ó lè ní àtúbọ̀tán tó dà síta bá bá bẹ́ẹ̀ kú tá a lè wà lè jẹ́nà àní ìdọ́mọ́ná oníkálukú wa gbọ́dọ̀ bira rẹ̀ léèrè Umar radiyallahu anhu nínú àwọn ọ̀rọ̀ tó ṣe pé kì í somi tàdá lásán lọ́yẹ̀ kí wọ́n fi kọ́ tí Umar sọ tó yẹ pé tó máa fi omi góòlù kọ́ wọn ò sì ṣe Umar ní hasibu anfusakum qabla an tuhsabu oníkàlùkù kó tètè ṣèṣirò fúnra rẹ̀ kọlọmọ bó tó ṣèṣirò fún wa o wazinuha bilqistas almustaqim òṣùwọ̀n tó dáa tí ìparọ́ fún yàn ẹ fi wọn ra yín wò kẹ́tó kú o nítorí pé àwa gangan fúnra ara wa a lè sọ sí dáadáa lẹ́sẹ̀ àbá ìdá nígbà tó ṣe pọ́lọ̀ fún wa ńlá ka ẹ̀ ẹ sì wo ní tàǹsẹ̀ à ń wo bó ṣe dáa sí àti bí ò ṣe dáa sí a lè a lè a lè ti kára wa mà wípé látìgbà tílẹ̀ ti máa sí ìsìn tá à ń sọ̀rọ̀ yìí ìwọ náà mo mọ̀ pé tí mo ṣe ní ọ̀dà lọ́pọ̀ jù forí jì mí ìwọ náà mo mọ̀ pé àti dáadáa àtàìdá mi lè tọ́ hàn sí mi wọ́n fẹ́ dọ́gba látìgbà tílẹ̀ ti máa sí ìsìn ọlọ́run dákun jẹ́ kí dáadáa mi ó máa tẹ̀wọ̀n forí jì mí ṣàánú mi. téèyàn bá máa ṣe bẹ́ẹ̀ à èèyàn jà kọ́ta o èèyàn jà kọ́ta torí èèyàn máa jọra ẹ lójú lórí rọ́ọ́ gbogbo àwọn kan tí ò da tí ò sún wọn téèyàn ń ṣe yẹn ọmọ wo kí nǹkan tó da ni èèyàn wà padà bẹ́ẹ̀ yọ padà di yọ padà bá bẹ́ẹ̀ dẹni tí ó padà kábàámà lọ́la gbé al-qiyāmah. wọ́n bi ọ̀kan nínú àwọn aṣáájú wa rere wọ́n ń pè ní Abu Safwan ar-Ru'ayni wọ́n ní ma hiya ad-dunya allati dammaha ìwọ nílé ayé ilé ìtọ́lọ́wọ́n ọba ẹlẹ́dàá wa. tó ní a gbọ́dọ̀ tẹbàtì a gbọ́dọ̀ jókòtì nínú alukur'an alẹsi yẹnbọgì ilẹ àkìlì ẹnyẹtẹjà nàbàhà ilé ìtọ yẹ kékeré gbogbo ní akẹwò jìnnà sí èwo ni ẹ sọ fún wa fọkàl bàbá enyeteja ha wá dáhùn wọn ni kúlù ma ọsọbìtà fi dúnìyà torí ẹ̀ ìdòbí àkìrọ fẹlẹ ha. wọ́n ní gbogbo ń tá a bá rí nílé ayé yìí tá a sì gbèrò pẹ̀lú rẹ̀ pé a fẹ́ fi wà lìjẹ́nà kò sí nínú ilé ayé tọ́lọ̀ wọn bá ní kẹ̀yìnà sí. ẹ dákun ẹja di ọ̀rọ̀ yìí mú dáadáa gbogbo nǹkan tá a bá rí tùjọ́ ńlẹ̀ ayé gbogbo nǹkan tọ́wọ́ wa bá bà ńlẹ̀ ayé kí làá máa tùjọ́ kí lọ́wọ́ wa máa bà ó lè jẹ́ mà ó lè jẹ́ owó kó jẹ́ dúkìá ó sì lè jẹ́ ọlá kó jẹ́ kò ńlá ìlọlọ́run wá fún ọ gbogbo àwọn àgbéga yìí ìgbà tí wọ́n wá rí èrò rẹ lórí rẹ ni pé ìwọ fẹ́ fi wà lè jẹ́nà kí ayé yìí ó lo ma rẹ lọ́nà sí pé ìwọ gan alára o ti kọ́kọ́ lò fúnra ara rẹ ó wá tún fi sí ọmọ èèyàn láǹfààní òun fi ń wà lè jẹ́nà. eléyìí ò sínú ilé ayé tí ọ̀dà ọlọ́run fún ọ lówó owó yẹn ọ̀nà fúnra ara rẹ ọwọ́ ń wá látara owó yẹn láti rálẹ̀ jẹ́nà àní sọ pé gbèsè ayé tí ọ̀dà lò nítorí pé olówó yẹn lọ́nà tó fi báyọ̀ nu ọlọ́run pàdé sẹ́yìn màjàmá wa ọmọ wa òbí wa. tá à ń náwó lé lórí o à ń ná dànù wọ́n máa kọ́ ládàálẹ̀ fún apá àǹsẹ̀ sàrà ni. ọ̀dà nínú dáadáa yun èèyàn ra àlùjánnà wọ̀ ẹni tí ìwà ṣe ń kọ́ sẹ́mi pé ọbẹ̀ lábẹ́ àkọọ́lẹ̀ pé afọ́n olówó ọ̀ọ́nà síbi tó yẹ kọ́ ọ̀ọ́nà sí. bẹ́ẹ̀ náà ni owó yín yẹn ẹ̀yin kọ́ mọ́sálásí kalẹ̀ fọlọ̀ sẹ́mi pé mọ́sálásí tẹ kọ́ yẹn ọlọ́wọ́n tara rẹ̀ kọ́lé kan fún yín lálùjánnà owó yín yẹn ẹ lò láti fi ran àwọn ọmọ òrukàn lọ́wọ́ ọmọ tí ò lẹ́ni tí ó rẹ̀ lẹ́kún tí bá ń sunkún kò lẹ́ni tí ó fà á mára nígbà tọ́kàn rẹ̀ bá ń bàjẹ́ kò lẹ́ni tí ó rẹ́rìn sí tó náà tiẹ̀ fi jẹ́ pé ẹ̀rín gbẹ̀kẹ́ rẹ̀ ẹ̀yin wá jẹ́ pé fọmọ òrukàn mára ẹ̀ ń tọ́jú rẹ̀ ẹ̀ ń gbọ́ bùkátà rẹ̀ sẹ́mi kí látara ń tẹ́ sí ẹ̀ ń wá kìyàmẹ́ ẹ̀yin fojú sùn pé èmi ń taro owó tèmi wàlù kìyàmà mò ń fi wàlù jẹ́nà oríire ńlá ni. nígbò kan lọ́lọ́run gbé ọ sí ọlọ́run sí ọ ní abiyì tó jẹ́ pé o ò lè fọwọ́ rẹ kọ̀wé fẹ́nìkan kó mu lọ ibìkan àfi kan dá lónìí ní ti dáadáa. ọwọ́ àlòyì rẹ yẹn láti fi rẹ àwọn ẹni tí ẹkún pa láti rẹ̀ wọ́n lẹ́kún. olóyì rẹ yẹn láti dẹ́rìn pẹ̀ kí àwọn ẹni tó ṣe pé inú ìbànújẹ́ ni wọ́n ń sùn inú ìbànújẹ́ ni wọ́n ń jí. wọ́n wá ń ṣe gbogbo tó ń ṣe yẹn pẹ̀lú ẹ̀mí pé mò ń fi ń wá àlùjánnà ipò tó tó tó níwò kò ní jẹ́ ní tó túmọ̀ sí pé olólè ayé tọ̀dà orí ẹ̀jẹ̀ kákìí sára jàmá ọba ẹ̀jẹ̀ pé ìmọ̀ náà la ní ìmọ̀ yẹn wá bá wa débi pàwọ̀ sí ma àwa ń sọ pé níbi tí àwa ní màdè àwọn òbúkátà ká tún sílọ̀ mọ́ sẹ́mi kó rí ibú nìyẹn ìgbésí ayé burúkú nù àwọn kan ní màá bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ bẹ́ẹ̀ o yọ sọ pé n ti wà sọ́là ìyẹn ni kó n ti dé èbúté orí ibú tí o bá dé èbúté orí ibú ọlọ́run sọ fún anabi sallallahu alaihi wasallam pé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa rẹ títí tí kò fi dé báwo ni kúrúntù náà tí wọ́n sọ pé ọlọ́run ti mú kó fún un ẹlòmíràn sọ pé màá sin lọ ní sàlùwàlá torí pé wọ́n ti yáfẹ́ rẹ̀ fún mi yáfẹ́ àlùwàlá fún ọba wo bẹ́ẹ̀ náà ni ẹ̀jẹ̀ ẹ lówó ẹ lówó yín dáadáa o ẹ̀ ń sí nǹkan tó burú ntọ́ bàjẹ́ bí máa náwó báwọn máa sọ́ta oríta oríta ẹ máa fọ́kọ̀ ẹ dákun sówó oore nu owó orí ibú nìyẹn kò sóore kankan bẹ̀ bàbá owó kú ní pé màálù ogójì lọ́pa owó wọ́n sẹ́mi pété ẹ̀ yọ́ọ́ máa lé ni ẹni abálájọ jíjù làájù ìsẹ̀mí burúkú nù ìsẹ̀mí àwọn ẹni tí ń ṣe òkú yẹn tán pa màálù nítorí pé òkú ìsẹ̀mí burúkú ìsẹ̀mí rádaràda ni bákan náà ìsẹ̀mí ẹ̀ẹ́n wọ́n ti pè oníkálukú wa o kámánkárá o torí pé à ń sọdún léyà o stadium láti pàdé o ẹni tí ọba máa ya dání o ẹ ẹ máa rọ́kọ lágbo ṣètà mi dínú ọdún mùsùlùmí la hawla wala quwwata illa billah. wọ́n fẹ́ sọ ìsìláàmù di rádaràda mọ́ra wọn lọ́wọ́. ìsẹ̀mí rádaràda ni ọlọ́run bá sọ̀rọ̀ fún ọkọ́lé ọ àlọ́ eléré wọn á ti gbogbo títì. eléré ò wá jókòó wọ́n ti dé látago mẹ́fà o eléré ò wá jókòó ti dago mọ́kànlá kí ni wọ́n ṣe òun náà bọ́ bá yẹ kó igbó ní ọgbà bọ́ bá yẹ kó gogoro ní òmù yọ ọkọ̀ mu torí tiẹ̀ náà ọkọ̀ spark tọ́ba wa débẹ̀ tàbí máa ń sọ̀rọ̀ nù gbọ̀ngbọ̀ngbò ooo àdé ṣé ìyẹn gidi ni máa ń sọ̀rọ̀ bá ẹni tó lọ san one million fún ẹ dákun ta ló lè san one million fún olùmọ̀ọ́ká pé wàá bá a so ìgè náà <laughs> kọ́lá ó ti máa sọ pé ẹ ṣe ká ṣé wọ́n máa gbowó ni àbí wọ́n gbowó tọ́ba tí alùsùn náà ṣé wọ́n máa gbowó ni àbí wọ́n gbowó tàwa lọ tó owó so ó ti lọ pé kíní kan pàṣọ wọ́n lè gbé one million fún òun náà bẹ àwò yín ṣe ni o bàbá ah, one point five là ń gbà nísìn o ah, láhàúlà wàlà quwwata illa billah. sísè mi dáadáa nù ìsẹ̀mí rádaràda wọn ni wọn kọ́ mọ́sálásí wọn kọ́ débì kan kò ní wọn wá mọ́ okùn kíkan wọn á nítorí ẹ̀yìn ẹ̀yàn o bá a ṣe sọ láti yẹri kó tó ń pa wá ẹ̀dá sí tọ́lọ́ o bàbá tó fi one million tó fi pelére o pẹ̀lú ògbọ́n náà tó bá kọ́ bá pè é ọmọ wò pé one thousand ní five hundred one thousand five hundred ni ó mú o ní yóò tún ra suruku irọ́ burúkú ṣé ìsẹ̀mí gidi lélẹ́yìn àbí ìsẹ̀mí òfò ìsẹ̀mí òfò nìyẹn nítorí pé ìwọ yìí owó yìí ó padà kú lọ́wọ́ rẹ̀ ńjọ́ kan ẹ̀rẹ́ lomi kò tí kú owó kú lọ́dọ̀ rẹ̀ wàláhì nísìn èèyàn ti bẹ̀rẹ̀ sísá rẹ̀ kú wọn á gbé lọ sórí bẹ́ẹ̀dì lọ́sibítù kò lè sọ̀rọ̀ mọ́ nǹkan wo bọ̀ ọ̀ bí orí ara ni wọ́n ní kí wọ́n mú ìwé wa òun fẹ́ kọ ọ wá kọ síbẹ̀ pé ẹ mú ten million kẹgbẹ́ fún àbúrò mi tó wà ní ilẹ̀ tápà ẹ mú five million kẹgbẹ́ fún ìyàwó tí mo kọ́ lẹ̀ ẹ mú sẹ́wọ̀n káwọn ọmọ kan rọra mú pípa àwọn kan sọ àpò ọ yá ni pé kí ni bàbá bàbá ọ̀rẹ́ ti ṣe mọ́ <laughs> subhanallah alazim amẹ́nìtì ọgbádùn adúpẹ́ fọlọ́ ọ̀ ń sọ̀rọ̀ adúpẹ́ fọlọ́ ń adúpẹ́ fọlọ́ o lè má náwó yun adúpẹ́ fọlọ́ o sì lè ná alihamudulilayi ní ìsìn gan lọ́yẹ kọ́ náwó kó o fi wá ìlọsíwájú fẹ́sìn ọlọ́run nítorí pé gbogbo ẹ bá ṣe fẹ́sìn ọlọ́run ẹ̀ pàdánù àkọ́kọ́ ìwọ náà tún wá kárìsì kiri ọ tẹ̀síwájú nù bákan náà o tún ṣe dáadáa fúnra rẹ eléyìí tó yẹ pé ní ìjọ ọ̀pọ̀njú ọlọ́run bó gbé pọ̀njú kò fún wọn ní ìjọ dààmú ìwọ ò ní rí wàhálà torí pé kò sówó máa ń jọ gbèǹde ayé yìí náà lọ mà akramakumullah torí ẹ wọn nílé ayé ó ti kíra rẹ o fún gbogbo ẹni tó bá nílò aka ìkọ gbọ o wọn ní qadnadati dunya ala nafsiha law kana fil alami man yasma'u kam wasiqin. بالعمر أفنيته وجامع بتت ما يجمع ilé ayé ti kéde ó ní ẹ mú oríkì mi ẹ má ẹ gbọ́ oríkì mi kẹ́ gbọ́ dáadáa ó ní gbogbo àwa tá à ń gbọ́ tó bá jẹ́ pé àwa náà tó bá jẹ́ pé alé títà máa fi gbọ́rọ̀ ẹ kíyèsí oríkì tí ilé ayé fúnra ara rẹ̀ ó ní kàmú wá sí kìn bil umri afnaytuhu mélòó mélòó lẹni tọkàn rẹ̀ balẹ̀ sí pé kò síkú ló tù mí ipò ọdún ọdún kan yìí táwọn akérò wọn yóò tu ẹnu àìmáyé irú wọn àìmáyé irú wọn ẹrẹ lómi ní sìn wọn sọ pé ah ah bàbá agbọ́rò pé wọ́n ní ẹkú ni ayọ́ pé wọ́n láíláí bàbá láàmú ni ọ̀la làámú ọ̀fọ̀ ipò ọmọ ọdún kan ìran abúnukú kẹkú lẹ́wẹ̀ ìran àkàlàmọ́gbò pẹ̀lú ìgbà ìran lásán ìwọ gẹ́gẹ́ bí ìran abúnukú ìran àkàlàmọ́gbò ọkùnjọ kan tíọ́ ọsọ̀rọ̀ lónìí wọ́n kàn túfọ̀ rẹ̀ lọ́la ni pé ó ti kú sẹ́wọ̀n pé gbogbo ẹni tó kú ló kúkú fẹ́ kú iná làwọn Yorùbá ṣe wò sùn wọn káì màlẹ́kà ti ń gbẹ̀mí lágidi o asisọ <laughs> ni èyí sọ pé màlẹ́kà lágidi torí pàṣẹ ọlọ́ màlẹ́kà ń tẹ̀lé màlẹ́kà yìí sì gbàbọ̀dì ẹni tó ti ẹ̀rí dépò kó a sọ pé wo tó bá dọdún tí ń bọ̀ ní ọwà ọ̀nlọ náà ni ìṣẹ́jú ò ní lé so ó ní mélòó mélòó ikú ní sọ ó ní mélòó mélòó náà tó ilé ayé tùjọ ilé ayé tùjọ tí mo mọ́ lọ́wọ́ ẹlòmíì ò ti kú tọ́lọ̀ ma gbọ́ àwọn tó lówó tó lámì tó lámì láka nílé ayé wa ń níbo lówó rẹ wà wàláhì nǹkan ìyàlẹ́nu nítorí pé owó ó lè má sọnù ṣùgbọ́n ti ti púpọ̀ ìgbà tí ń jówó èèyàn kan iná ń sọ pé ń lówó jù láfíríkà ni ó gbà tó ẹ pé ọmọ ìyàwó tó ní wọ́n lọ́dọ̀ bàbá wa ẹ̀yin pé àbí ń fẹ́ bàjẹ́ ní ẹ̀ mọ̀ pé <laughs> fún wa ti wá gbogbo ní tẹ́lẹ̀ ń tìjọ́ ti ń jọ yín lórí yun tí èèyàn bá kú tá fẹ́ tún ogun ẹ wá wòrán wọn lọ pé bàbá wa wọn fi lé mẹ́wàá lẹ̀ wọ́n sì fi mọ́tò ogun lẹ̀ tó a wá rí i pé àwọn ọmọ mélòó wọn fi lẹ̀ wọ́n ní ọmọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n sòtò a bá wá pínlẹ̀ mẹ́wàá fọmọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ta ni ọ̀dà lé kọ̀ọ̀kan mú kọ̀fẹ́ sí àwọn mọ́tò mọ́tò mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n ọmọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nígbà tí èsì pé ẹ bá wá sáwọn mọ́tò yìí ẹni tí wọ́n bá gbé bíi táyà ẹni tí ó sì gbé bíi bíi dírẹ́fà tó o túmọ̀ sí pé kíni kíni ilé ayé náà aramakumullah ẹjẹ́ á o láti rí pé ilé ayé àṣetọ́ni ọ̀jọ́ wa lérí ọjà ń bẹ̀ ẹni tí wọ́n wà lìjánà ilé ayé táwọn náà wà ní àwọn ọmọ náà ilé ayé táwọn náà wà ní ọlọ́wọ́n bá kó fún wa nílé ayé tí wọ́n lò lọ́nà tó dáa. ọ̀nà tá a lò tá a fi wà lùjánà ọlọ́run ọba kó bá ṣe kó ń gẹ̀rẹ̀ ọ̀nà tí wọ́n máa gbà lólé ayé wọn tí fi já síná fún wọn ọlọ́run má fi sàdánwò fà wá. akólo kọ́wulẹ̀ hada wa lọ́hà astaghfirullaha azima li wa lakum fastaghfiru innahu huwal ghafurur rahim. الحمد لله وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له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 abu hamid al-ghazali wọ́n ní ilé ayé tẹ́rí àwa tá ń gbénu rẹ̀ ọ̀nà méjì la pín sí o ọ̀kan nínú ọ̀nà méjèèjì iná ìlẹ́ni tó ṣe pé ọlá yìí la wá jẹ kò sì sí ìgbéǹde kankan lẹ́yìn ikú á ń bọ̀sibọ́sí pé àwọn kan wọ ibìkan wọ́n gbẹ̀san rí àwọn kan wọ ibìkan ilé ìyà àwọn eléyìí lọ́lọ́wọ́n bá sọ nípa wọn pé innal ladhina la yarjuna liqa'ana. ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون الله dájúdájú àwọn ẹni tó yẹ pé wọn ọ̀ràn kan àti pàdé ọlọ́run wọ́n sì yọnu sí sẹ̀mí ilé ayé wọ́n kọta alùkìyàmù wọ́n fọkàn balẹ̀ sílé ayé wọ́n gbàgbé alùkìyàmù àwọn ẹni tó yẹ pé wọ́n fọ́nú fọ́ra nípa àwọn ayé ọlọ́run ọlọ́ni ulaika ma'wahumun nar àwọn eléyàn ibù padà sí wọn náà ni ọjà iná o bima kanu yaksibun nítorí ń tán gbélé ayé ọlọ́ni dàkú mọ́ sí wa lọ́kàn nínú wọn. àwọn irú àwọn ẹ̀yà àwọn yìí ń ti wọn àfojúsùn wọn gbogbo àfojúsùn wọn nulẹ̀ ayé wọn náà ní ká gbádùn ká gbádùn ẹja gbádùn ikú ń bẹ sájà gbádùn níta yẹ bàjẹ́ lẹ yóò gbé fún ẹja gbádùn ayé yìí náà sáyìn kájẹ kámu kájẹ gbádùn lé ayé kọ́mọ pọ̀ mọ́ wa lọ́wọ́ ọlọ́wọ́n bá sọ nípa wọn wọn ni walladhina kafaru yatamatta'una wa ya'kuluna kama ta'kulu al-an'am wan naru mathwan lahum àwọn kèfèrí wọn máa jẹ gbádùn wọn sì máa jẹ wọn máa mu gẹ́gẹ́ bí àwọn ẹranko náà ti ṣe máa jẹ àmọ́ iná òun náà ni wọn padà já sí ibùsẹ́rí sí wọn ọlọ́nkọ́ máa ṣe wá lọ́ọ́ máa àwọn wọ̀nyí ní ìgbà míì wọ́n máa pàkíyèsí ara wọn pé ah, ẹjẹ ẹjẹ awáyé máa ń bá ẹjẹ awáyé máa ń bá ilé ayé náà wọ́n fojú sùn o wọ́n á tún máa sọ fún ọ pé ẹjẹ awá máa ń bá torí bó wọn bá ti ń pọ̀ sí lèyìn gbádùn má bí bá ti ń pọ̀ sí lèyìn máa ronú lóru lèyìn ronú sùn. ẹni tó dé wọn máa ráyé sá nù kí ẹsẹ̀ nítorí tọ́lọ́ o wọ́n máa ráyé sá nítorí pé wọn ò ní rorùn sùn máa ráyé sá nítorí pé ìtọ́ jẹ́ǹjẹ̀ta kò tí ì rí mi jẹ láti jẹta dò nítorí ń yà ń gbẹ kìí ṣe torí Ọlọ́run kìí ṣe torí pé ń bẹ̀rù Ọlọ́run so àwọn èèyàn ò ní bẹ̀rù Ọlọ́run rárá o àwọn oríṣi kejì àwọn náà làwọn ẹni tí máa sọ wípé àwa gbàgbọ́ wípé tá a bá kú kọ̀tán o ìgbéǹde alùkìyàmà ń bẹ ilé méjì sì ń bẹ lọ́la ìgbéǹde alùkìyàmà òun náà ilé àwọn ẹni tó gbélé ayé ṣètọ́lọ́ àti iná ilé àwọn ẹni tó gbélé ayé tẹlọ kọlọ mọsí wa lọ máa ná àwọn eléyìí àwọn làwọn ẹni tó pé látijọ́ tí ọlọ́run ọba ti mú kéèyàn máa gbó pé kọ́ máa gbé òkè pẹ̀ eléyìí ni ìgbàgbọ́ àwọn tí máa ń tẹ̀lé tàwọn ànábì ọlọ́run bó tilẹ̀ jẹ́ pé àwọn ẹni tí ń tẹ̀lé tàwọn ànábì yìí náà tí wọ́n láwọn gbàgbọ́ pé ńgbà tá a bá kú kìí ṣe ayé ni gbogbo ẹ̀ wọn náà tún pín sọ́nà mẹ́ta alákọ̀ọ́kọ́ nínú wa àwọn náà ni zalimun li nafsihi ẹni tó ṣàbòsí sórí ara rẹ̀ ẹlẹ́ẹ̀kejì mọ̀kọ́tàṣe ẹni tó ti kó dúró dọ́gba àṣejù òsì fún àṣe ètò òsì ẹ̀kẹta sàbíkùn bilkhayrati bi idhnillah ayára ṣe rere pẹ̀lú yọ̀ǹda Ọlọ́run àmà ṣàlàyé àwọn eléyìí lọ́jọ́ iwájú akramakumullah inú oṣù sọ́fà ọ̀nà làwà báyìí tí í kejì nínú kàlẹ́ndà ìsìn Islam ó sì jẹ́ ọjọ́ keje lónìí yìí báyìí oṣù sọ́fàrì yìí oṣù ńlá ni o nínú àwọn oṣù gẹ́gẹ́ bí gbogbo oṣù yòókù oṣù yìí àyè ń bẹ fún gbogbo wa láti máa ṣe dáadáa gẹ́gẹ́ bí oṣù yòókù a sì gbọ́dọ̀ ṣọ́ra fún gbogbo àìdá gẹ́gẹ́ bí oṣù yòókù oṣù yìí dáadáa lè sèyàn àìdá lè ṣẹlẹ̀ síyàn gẹ́gẹ́ bí gbogbo oṣù yòókù kájínà sí ìgbàgbọ́ burúkú tí ń bẹ fáwọn kèfèrí tẹlomi nínú àwọn mùsùlùmí náà sì tún ní dòní nípa oṣù sọfàrù yìí sọfàrù kìí sọ̀tà wa o ọ̀kan nínú àwọn oṣù ọlọ́ọ̀dà ni ọ̀pọ̀ ẹ̀mọ́ yìí àwọn èèyàn máa sá fún sọfàrù wọn máa bẹ̀rù rẹ̀ wọ́n sì máa tìràn aburú ma torí ẹ̀ lànà sallallahu alaihi wasallam nínú àdéhìí kan bàtà ó pé la adwa wala tiyara wala sọfàrù àárẹ̀ kan ò sì tí máa ti ka ara rẹ̀ ràn ní pẹ̀lú yọ̀ǹda ọlọ. bákan náà nǹkan asánlásán kan ò sì sí tó lè dá faburú séèyàn láì sí yọ̀ǹda ọlọ. bí kò sọ pé nísìn ọ̀fẹ́ sì fi kọ́ òde òní dá so eléyìí ìgbàgbọ́ kí gbàgbọ́ ni Islam ọ̀gbà wọlé ọlọ́ọ̀ni pé kí dáadó séèyàn ọlọ́ọ̀ni pé káyọ̀ séèyàn wàlẹ̀ sọ́fàr kò sì sóṣù sọ́fàr kan tí máa dá faburú séèyàn ntọ́lọ́n bá kọ pé ó ṣèyàn ni ó ṣèyàn kọ́lọ̀ ní kí dáadọ́ ọmọ ẹ̀sìn wa torí ẹ̀ nígbà tí wọn lágbọ́yé ẹ̀sìn Islam yìí wọn ò ní fẹ́ yàwó lóṣù sọ́fà bá bá kọ́lé wọn ò ní kó lọ sílé wọn lóṣù sọ́fà wọn à ní ra mọ́tò máa gùn lóṣù sọ́fà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mùsùlùmí gbọ́dọ̀ gba ilé ìjẹ́ torí pé ń bẹ nínú ká máa gba nǹkan asán lásán gbọ́ Islam ti fara mọ́ ó dà gẹ́gẹ́ bí àwọn oní January February náà tí wọ́n ní oṣù kan oṣù bàbàbà yìí máa bà wọ́n bàkúbà ni kọ́lọ̀ mẹ́sẹ̀ nǹkan kan bà wọ́n bàkúbà. akramakumullah oṣù sọ́fàr oṣù níta lè ṣe dáadáa gbogbo nínú rẹ̀ oṣù níta pé gbogbo dáadáa lè ṣẹlẹ̀ síyàn nínú rẹ̀ ọlọ́run kó jẹ́ kí dáadáa máa jẹ́ tiwa. lẹ́yìn wá gba kánà tí pé nínú tọ́lọ̀ wọn bá fi pa wá láṣẹ nígbà táwa ní oṣù sọ́fàr gẹ́gẹ́ bí àwọn oṣù yòókù ó náà ní ká máa ṣe àsọ̀láàtù fọ́gà tiwa anabi ti muhammed sallallahu alayhi wa sallam torí pé ọlọ́run ẹlẹ́dàá gan táwọn àwọn náà ti àsọ̀láàtì fún anabi wa yìí ọwọ́ apá ọlásẹ̀ àwọn tá a jẹ́ mùsùlùmí tá ń tẹ̀lé tà nàbì sallallahu alaihi wasallam ká máa ṣàsọ̀láàtì fún ká sì kíkí ọ̀la. فاللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وبارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وسلم تسليما كثيرا وارض اللهم عن الخلفاء الراشدين الأئمة المهديين أبي بكر وعمر وعثمان وعلي وعن سائر أصحاب نبيك أجمعين وعنا معهم بمنك وإحسانك وكرمك يا أرحم الراحمين اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين من الكفرة والملحدين ومن شايعهم اللهم كن لنا ولا تكن علينا وانصرنا ولا تنصر علينا وأيدنا ولا تؤيد علينا واهدنا ويسر الهدى لنا اللهم إنا نسألك بأنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تقضي لنا حوائجنا كلها دقها وجلها سرها وعلانيتها أولها وآخرها ظاهرها وباطنها برحمتك يا أرحم الراحمين وأصلح اللهم لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا اللهم أصلح لنا بلادنا نيجيريا ربنا أتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله وسلم وبارك على سيدنا محمد وعلى آله وصحبه أجمعين قوموا إلى صلاتكم يرحمكم الله